ní jímọ̀ sí ní ẹbí àti ọ̀yí tó ní kẹ̀nà alábàárìkà afáṣọ ni wọn tó tó ń tọ́ ẹ̀kẹ́ sákàlẹ̀ tó ní òkè ní òkè àtàmọ́ fún arábìnrin lójó nínú iṣẹ́ ní kété tí a do mẹ́wàá láti rí kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní gbogbo ọjọ́ jímọ̀ báyìí lẹ́yìn àti máa ń gbé onírin àwọn àfọ àwa kó bá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ọba ìṣe àkọ́lé rẹ̀ yàtọ̀ tọ̀ ó ti àwọn tuntun ní àlejò pàtàkì nínú òkúlu ní ọ̀sán yìí láti mọ iná ìwọ̀ ní sódò ọ̀gá ńlá báyìí náà ìwọ̀ ní ṣe kí ni ló gbé jáde. ẹ ẹ ní kí ẹnu oníkàwá yìí máa gbọ́ kán bẹ́ẹ̀ tẹ̀lé rí ẹni ọlọ́kadà tí máa ń gbọ́ kùmọ̀ tá ẹni tí ń kó òun bá wa àgbà tí wọ́n jẹ́ oníwà sí kìí sí ìtìgbọ̀ bá ọba mi dárúkọ yín fún àwọn ará yín. orúkọ mi ni ìtòlọ́wásì modasir eléyinke tí mo jẹ́ aláṣẹ àti olùdarí alimọ́kásùl àròbí yìí islami ìtọ́kalẹ̀ sí ìlú sẹ́yìn tí mo sì jẹ́ ìmáàmù alul akar ní òkè gbèjì ọlọ́run yọ yín bàbá ó ti lọ́ọ́ gbọ́dọ̀ yín bọ́ọ̀lù pẹ̀lú ìjà ṣéwù mọ́ mọ́ ẹ̀fẹ́ ìfẹ́ ti pè ní láti ṣe ṣéwù yẹn ṣáájú ẹ máa rò pẹ̀lú nílá kan pé àwọn oníṣòro ni a máa ṣe adarí ilé aláàánú ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a máa bára wa sọ ní èní òun ní ọ̀kan pàtàkì nípa ohun tó ní í ṣe pẹ̀lú ìpalẹ̀mọ́rọ̀ iléyá yawmu Arafa ọjọ́ arọ́fà tó ṣe kóhun ni a rí àfìsíléyà tó máa ń wáyé ní ọjọ́ kẹsàn-án nínú oṣù zulhijja ọdún kọlá. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́yìn tí a dúpẹ́ fún Allah tabaraka wa ta'ala tí a sì tọrọ ìfẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá ní ká nẹ́bí kọ́ bá ní káwọn ará gbogbo àwọn ẹni tó wà lórí ìlànà rẹ̀ títí di ọjọ́gbìn dàlùkìyàmà ọlọ́run sí kí àwa náà ọlọ́run ìkẹwàáyà àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ayé ní iléeṣẹ́ wa afras radio pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú pé eléyìí tí a máa fi bá mi sọ̀rọ̀ ní ẹ̀mí òun ni ọjọ́ àròfà yawmu àròfà ọjọ́ àràfà èyí tó dá sí pé wọ́n máa ń bọ́ sí ọjọ́ kẹsàn-án nínú oṣù zulhijja ọjọ́ àràfà yẹn òun ni àwọn ọmọ ya wa tí wọ́n lọ ṣiṣẹ́ hajj ni wọ́n lọ láàfin máa sọ pé ọdún kọlá àròfà àrọ́fàtú tàbí ká sọ pé àrọ́fàt bí a ṣe bó ṣe máa ń wá ní mọ́fúrádù ìyẹn síngúrà bẹ́ẹ̀ náà ni máa ń jẹ́ fúra rẹ̀ kàbá ní àrọ́fàtù tá a wí yẹn ọwọ́ láti fi mọ́ dàtú àrọ́fà àyín rọ́ fà ó ṣe pé kò sí ohun tí wọ́n máa túmọ̀ ju ìmọ̀ lọ ìmọ̀ nílẹ̀ màrífà látara ìmọ̀ àwítẹ̀mùyéèzì àbí ìbọ̀tún sósìn awilifa àgbàgbọ́yé ó fi hàn pé gbogbo ohun tí àròfá kó sínú ìtumọ̀ tí sábà máa ń tún nìyẹn ṣùgbọ́n tá a bá wí gbólóhùn yẹn ohun tá a gbà lérò náà ní ààyè kan ààyè kan ni èyí tá a lè pè ní wọn a máa pè ní jábálù àròfáàt jábálù àròfáàt jábálù òkè ni wọ́n ń pè jẹ́ a lè pè ní jábálù àròfá àbí jábálù àròfáàt wọ́n jẹ́ àyè ìjọsìn kan èyí tó já sí wípé ẹni tí ó ṣiṣẹ́ hajj tí ó gbọ́dọ̀ má jẹ́ àyè yẹn tó bá sì fẹ́ jẹ́ ní táàkùn tó ṣiṣẹ́ hajj tí ó àyè yìí wọ́n bọ́ sí ibùyọ ọ̀rùn ní mẹ́kẹ́kú alimukarama ní ilẹ̀ Saudi ó sì jìnnà sí ìdíjàpẹ̀ ní mẹ́kà yẹn ní twenty two kilometres òun ló fi jìnnà síbẹ̀ sí gbẹ̀yìn olùgbọ́ mi alákùnrin àrọ̀fà àrọ̀fà ṣé tán fi ń pè ní àrọ̀fà ọ̀rọ̀ mẹ́ta ni ó wáyé lórí ẹ̀ pé kí gbogbo ẹ̀kọ́ sámẹ̀ ló dẹ̀ sì nítumọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tó wáyé nípa ohun tó fi ń pè ní àrọ̀fà àwọn ni pé lè ànànàṣà yẹ̀tà àrọ̀fù nẹ́fì nítorí páwọn èèyàn wọ́n máa mọra wọn láàyè yìí ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ kejì òun lọ́rọ̀ tó wáyé pé jìbìrìlù aléhìsàlám nígbà tó mú ànábì ibrahim aléhìsàlátú wasalam tí ó mú káàkiri gbogbo àwọn almasahid gbogbo àwọn ààyè ibi tí ó ti ṣiṣẹ́ ìjọsìn hajj ó mú káàkiri ayé yẹn nínú nǹkan tí wàá bí níjọ yẹn náà ní wípé àárọ̀fta àárọ̀fta ní gbogbo àwọn tí àyè tí mo fi mọ̀ sóò ti mọ̀ sóò ti mọ̀ Ibrahim alayhi salatu wa salam Khalilur Rahman nígbà tí ń dájú mi lóhùn yìí pé àrọ́fù àrọ́fù níbẹ̀ wọ́n ti mú gbé lóhùn àrọ́flat àrọ́fù àrọ́fù yẹn lọ́kadà di kíni o lọ́kadà di àrọ́flat mọ̀mọ̀ mọ̀mọ̀ mọ̀mọ̀ gbogbo àlàyé tó ṣe fún mi báyìí tí báyìí láti ṣe jù tọ́lọ́wọ́n bá ń bí báyìí mo mọ̀ ọ́ nígbà tí ń béèrè pé so mọ̀ ọ̀rọ̀ kejì nìyẹn ọ̀rọ̀ kẹta wọ́n ní ààyè yìí wọ́n ń pè ní Arafat nítorí pé Adam alayhi salatu wassalam Abul Bashar wọ́n jẹ́ bàbá gbogbo ẹ̀dá yányán wọ́n jẹ́ bàbá gbogbo ẹ̀dá níyàn wọ́n ní ó sọ̀kalẹ̀ ní àlùjẹ́nà òun àti Hawa ibi tí wọ́n ti pàdé òun láàyè tí wọ́n ń pè ní Arafat eléyìí ni ọ̀rọ̀ kan lọ́rọ̀ kejì tọ́rọ̀ kẹta tí wọ́n sọ nípa ìdí pàtàkì tó fi ń pe Arafat ní arafat gbẹ̀yìn olùgbọ́ mi alákànlé ẹ̀rí àyè yìí àyè àmì ni àyè àpọ́nlé ni ó sì ní àwọn orúkọ oríṣiríṣi tó máa ń pè é wọ́n lè pè é ní jabalu arahma òkè àánú wọ́n máa pè é ní òkè àánú wọ́n tún pè é ní jabalu arafat àwọn sọ pé kí nìdí tó fi já sí pé àṣà àdé àyè yìí ìdí rẹ̀ náà ni wípé ó jẹ́ orígun láńlá tó tóbi jù nínú ṣe hajj tó já sí pé tálálàájì ọba lọ sí àyè tá a pè ní àròfáàtì yìí lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ hajj ọ̀pá jùlọ nípa ọ̀rọ̀ sókè kan èyí tá nẹ́bí sallallahu alayhi wọ́n sọ yí pé àròfà ìwọ̀n tí wọ́n ń pè ní ṣe hajj wọ́n ní í ṣe pẹ̀lú kéèyàn débi tó ń pè ní àròfáàtì nǹkan bá lóun lọ ṣiṣẹ́ hajj tí ọ̀dárọ̀ fa òun tó òun ò ṣe hajj. àkọ́kọ́ náà fi gbọ́dọ̀ ní àyè yìí òun ni kọ́jú orígun láńlá tó tóbi jù nínú iṣẹ́ hajj. ọ̀rọ̀ kejì ìdí àyè yìí lílọ sáàyè yìí ìdí tá fi lọ sáàyè yìí òun ni láti fi ṣàwòkọ́ṣe ànábì sallallahu alayhi wa alihi wa sallam. àwọn tó bá dẹ̀ ti já sí pé a fẹ́ fi ṣàwòkọ́ṣe ànábì alayhi wa sallam. àwọn kò gbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ kí ìdí rẹ̀ náà ní fáwọn kọ́ sàbẹ̀bí nítorí pé gbogbo ẹsẹ ẹsẹ tẹ̀lé sọlá sálámbáyà ṣe kì í ṣe gbogbo ẹ̀ náà la lè rẹ́sìn fún ìdí ló dé kí ni a ṣe kí ni a ṣe náà ni a sì gbọ́dọ̀ ṣẹ̀sìn bá nẹ́bí sọlá sálámbáyà ṣẹ̀sìn gbogbo sẹ́ẹ̀jọsìn yányá èyí ti hajj wà ń nítorí kọ́ sọ níbi ìdágbére tó ṣe wọ́n ní fóònù àní mọ̀nà síkàkùn ẹ mú ìlànà ẹbọ lẹ́sìsẹ́ hajj lọ́dọ̀ ìgbà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ìlànà táwọn mùsùlùmí wá mú nípa bó lásìsẹ́ hajj lára nẹ́bí sallallahu alaihi wasallam òun nípa nẹ́bí dúró níbi tó ń pè ní arafat ní ọjọ́ kẹsàn nínú oṣù Dhul-Hijja. bákan náà ìdí kẹta tí a fi ń lọ dó síbi òkè yìí àbáyé tó ń pè ní arafat yẹn nítorí pé ní sọlá sọlá ti sọ fún àkẹ́sẹ́ tẹ́tẹ́ kó jókè láàdúró sí o wọ́n wà kọ́pùtọ̀ ààhùn wà àlàrọ̀fàtù kúlò ha mọ́kì ibi orí odó sí gbogbo àràfà pátá ibùdó ni ẹ̀rọ pé dandan àfi kí débi òkè yẹn ẹ̀rí ìdí pàtàkì rẹ̀ ń rẹ̀ ni ọjọ́ mọ́ṣáájú tọ́rọ̀ ẹ̀ ààyè kan ni ọjà ààyè bí láti jírẹ̀bẹ̀ sí Allah tabaraka wa ta'ala láti bẹ̀ lọ́wọ́ ọba gan lọ́pọ̀lọpọ̀ ẹ wá rí àrọ̀fá àti ọjọ́ àrọ̀fá yìí ọjọ́ ọjọ́ lámì ọjọ́ tí ó pàtàkì ọjọ́ ọjọ́ lámì èyí tó já sí wípé ọjọ́ ọmọ ìgbàgbé ni tó ní àwọn àjùlọ ọlá oríṣiríṣi èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi sa ọjọ́ yìí lẹ́sà nínú rẹ̀ òun ni àdìsù àtàwà Umar ibn Khattab radiyallahu anhu wa arda wọn ní arákùnrin kan nínú àwọn jíù wọ́n bá àtàwà Umar ibn Khattab radiyallahu anhu yìí pé ya amiral mu'minin mo pè wá láṣẹ mu'mini ayatun fi kitabikum taqra'unaha aya kan wà nínú tírà yín tí ṣe àlùkò ánà alákùnrin yẹn ẹ̀ máa ń kí lọ́wọ́ àlẹ́yìn náà ọ̀hún zilat wọ́n bá já sí fáwa ní àyà yìí sọ̀rọ̀ kalẹ̀ fáwa tá a jẹ́ máa ṣe lọ́lẹ̀ yahood àwọn tá a jẹ́ jù dàtàkàbí nàìjíríà kalẹ̀ yẹ ò máa ń yìí ta àádẹ́sì tẹ̀ wá mọ́ ọjọ́ táyà yẹn sọ̀rọ̀ kalẹ̀ àmú lọ́dún ẹ̀rí ọmọ mi kò tọ́ bọ̀rọ̀ di ọlọ́fàá ọwọ́ abijú yẹn léèrè wípé ayọ̀ àyàtì áyàwó láyà tó ń sọ yẹn ṣàlàyé ẹ̀ fún mi tó yé mi áyàwó ni abánikí láyà náà ń dùn ọ̀rọ̀ máa dé kàkó pé pé àlìyáwó máa akímalì tó lákùn bí iná kó wà àtúmọ̀mù tó àlẹ́ ìkùn ní àìmọ́tí ọ̀rọ̀ bí ìtò lákùn mọ́lẹ̀ ìsìlámù dínà. ẹ̀mí òun ni ọjọ́ tó ṣe wípé mo kẹ́sìn yín fún yín wà àtúmọ̀mù àlẹ́ ìkùn ní àìmọ́tí mo dẹ̀ parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí ẹ̀yin mùsùlùmí wọ̀rọ̀dún ìtùlẹ́kùnmúlé islam dínà àwọn ayọ́nú sí islam fún yín lẹ́sìn ẹ̀rí Umar bin Khattab radiyallahu anhu àdá àrọ́fún zalika al-yawm wal-makan alladhi unzilat fihi àwọn amọjọ́ yẹn ọjọ́ àràfà níjọ́ ni àbí ọjọ́ jímọ̀ níjọ́ yẹn bọ́ sí àwọn sì bá ayé ẹ̀rí eléyìí ó àti ọlá àti àjùlọ èyí tí ń bẹ fún yawmu Arafa nínú àwọn àjùlọ ọlá èyí tí ń bẹ fún yawmu Arafa lẹ́yìn pé a pè ní ààyè tó ṣe pé a ti sin lọ́wọ́n ọba subhanahu wa ta'ala inú ẹgbà ọ̀rọ̀ kan wọ́n ní àwọn Àìṣà radiyallahu ta'ala anha wọ́n ní ma min yawmin kò síjọ́ kan láyé yìí ọjà sí wípé àtàkọlọ́hù mọ́mí yẹ́omi àkàrọ̀ mìnà àmìyàn ti kọlọ́hù fíhì àbúdán ní yẹ́omi àrọ̀fà ọjọ́lá lọ́jọ́ yìí wọ́n bá ń sọ ọjọ́ ńlá ọjọ́ àràfà ni ẹ̀rí wọn ni kò síjọ́ kan ọjà sí pé Allah tabaraka wa yóò tú okùn nẹ́kù lọ́rùn ẹrú lọ́pọ̀lọpọ̀ sí ọjọ́ àrọ̀fà ẹ̀rí nítorí pé ìtúkùn nẹ́kò ní ọkùn okùn èèyàn pé ìtú nẹ́kò lọ́rùn ẹrú tí máa ń wáyé nù rọ̀mọ́dọ̀ ní gbogbo ojoojúmọ́ láti gbà tọ́lọ́mọdọ́ bá ti bẹ̀rẹ̀ tọ́lọ́mọdọ́ fi parí ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n jẹ́ ní iná ọlọ́run bá dẹ́dà subhanahu wa kí ó sọ dẹ ní àlùjẹ́nà kí ni tí wọ́n pọ̀ yàrá ọjọ́ àràsà ni wọ́n máa ń pọ̀ sí jù ẹ̀rí wọ́n ni wà innahu la yadinu ọlọ́run ọba subhanahu wa ta'ala á súnmọ́ àwọn ẹ̀dá ara mìíràn ọlọ́run tó lọ sí fẹ́ hajj thumma yubahi bihimul malaika ọlọ́run ọba wa fi wọ́n sì yẹn rìn láàrin àwọn malaika ìjà àwọn ẹrú mi ni ó ọmọ wíńjọ ní ìfẹ́ inni ja'ilun fil ardi khalifa tí wọ́n fẹ́ fi àrólé sórílẹ̀ ẹ̀ ń sọ fún mi jọ ní yìí pé àtẹ̀jẹ́ àlùfíà náà yóò ṣe lò fíà ọ̀yẹ́ sùkùn jìmá ọ̀fẹ́ fi sórílẹ̀ ẹni tí wọ́n máa balẹ̀ jẹ́ tí wọ́n máa dẹ̀jẹ́ lẹ̀ ẹ̀rí ọba adẹ́dà sọ yìí pé ní àlámù mọ́ láti àlámù ìyá ọlọ́run mọ ohun tẹ́ẹ̀mọ̀ ni mo tẹ̀ẹ̀mọ̀ ń jọ yẹn nìyí o a ti ráwọn tí wùwà àbàjẹ́ lórílẹ̀ àwọn ọ̀kẹ́ nìyí o àwọn ni wọ́n ń sin lọ́hùn yìí ẹ mọ̀ pé láti ọjọ́ àná lápẹẹrẹ tàbí àná òun ni yawmu tarwiya nínú àwọn yawmiyatul hajj yawmu tarwiya nígbà tí ènìyàn máa ń bọ́ sí ní inú oṣù zalhijja tí àná yẹn bá jẹ́ yawmu tarwiya táwọn yẹn ti wọ aṣọ ihram wọn àwọn ọkùnrin aṣọ ìdàbúra àti kàńtẹ́ ẹ̀rí pé inú aṣọ yẹn náà ni wọ́n wà níjọ àrùfọ̀ àwọn nìyí o ọlọ́run sùn mọ́ wọn yọ́ máa fi wọ́n sí ìyẹn rẹ̀ ọba jẹ́ ọba pé mọ́ àárọ̀ àhùlà kí làwọn ẹni yìí fẹ́ ó jèmi ọlọ́run lọ ìjọ ọlọ́run ni wọ́n fẹ́ wọ́n lànà ìgbà wá mi wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala yọ́ máa fi àwọn alálàájì yẹn yọ́ máa fi wọ́n sí ìyẹn rẹ̀ wọ́n dá wọn mọ̀lá ìkà ọlọ́run wa yóò sọ yìí àwọn ẹni yìí o àtàwọn ni ṣọ́ọ̀ta búburọ̀ báwọn ni wọ́n bá mi yìí lẹ́nu tọ́já sí pé wọn yarun wọn débi irun wọn jẹ́ àrùn tí wọ́n fi jẹ gbèsè rẹ̀ gbogbo ara wọn lọ́tàrúkú gbù yìí lórí pínlẹ Ọlọ́run ọba nìkan wọn fi tọsí fún eléyìí ó jẹ́ kan nínú àjùlọ ọlá èyí tí ń bẹ fún yawm Arafa òun ni pé ọjọ́ ìtúsílẹ̀ ni ìtúsílẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ní iná ìdí tí wọ́n padà wá di ẹni àlùjànnà ọjọ́ yìí ọ̀pọ̀ pàtàkì nínú pàtàkì ọjọ́ yìí Allah tabaraka wa ta'ala ọfọjọ́ yìí búra o nígbà tọ́lọ́ ọba subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ sí ní búra ní sọ́tún gúrúùjì ọba dẹ́dà ní wàlíọ́mù al-maw'ud wàlíọ́mù al-maw'ud ọlọ́run lóhun fi ọjọ́ tá a sàlùkáwà ní rẹ̀ tá sì mọ̀ fi búra lọ́jọ́ yẹn náà ní yawm al-qiyamah sọ wípé wàlíọ́mù al-mashhud وشاهد ومشهود ها المشهود به من يوم عرفة ها الله سبحانه وتعالى ان لا لا له مولاي في طبا وبرا ثم قال هو بدا في ذلك في الله تبارك وتعالى هو حديث عبد الله بن عمر يقي من كان حالفا فليحلف بالله او ليصمت ان يوم تبا في الله تبارك وتعالى بتقول دي sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba wa fi ọjọ́ ìbúra lè áàzọ́ bẹ́ẹ̀ nítorí títóbi àti ìbọ̀bára ìpàtàkì èyí tó wà fún ọjọ́ àrọ̀fà yìí ọjọ́ àrọ̀fà yìí nínú pàtàkì rẹ̀ òun náà ní pé ọjọ́ ọjọ́ ọdún àwa mùsùlùmí ọ̀rọ̀ fún bẹnu hadith Uqba ibn Amir Ansari radiyallahu anhu mọ́là níbi sọ́lá àṣálá ń sọ pé yawma Arafata wa yawmu nahari wa ayyamu tashriq ìdùnnà ahlal islam ọjọ́ àràfà àtijọ́ kejì rẹ̀ tó ń pè lọ́jọ́ iléyà àti ayyamu tashriq àti àwọn ọjọ́ mẹ́ta tí ń bẹ lẹ́yìn ọdún jọ́kìdì ọdún jọ́kẹta ọdún àti jọ́kẹrin ọdún. ànábì sallallahu alaihi ń sọ wípé àìdùnà àhàlẹ̀ islam àwa mùsùlùmí ẹ̀yin mùsùlùmí o ọdún yìí ni ló fi já sí wípé ọjọ́ arọ́fà falálà àjí ọjọ́ tálálà àjí ó ṣe kíni o kí ọjẹ tí ó mu ni nítorí pé iṣẹ́ ìjọsìn sodo síbẹ̀ ìjọsìn yẹn náà sì ni àtàbọ̀rọ̀ ilallahi tabaraka wa ta'ala ìdírẹ̀bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n já sí pé gbogbo ẹni tó bá jẹ́ alálàájì gbọ́dọ̀ ti dé ààyè tó ń pè ní arafat ààyè tó ń pè ní arafat èyí ó sì màmọ́ dájú pé arafat lèyẹn wà gangan ààyè ní gangan lèyẹn wà ìjìlánà bí dúró sí níjó níyìn wọ́n gbé tẹ́ǹtì sí sallallahu alaihi wasallam mọ́sídùn yẹn ni ń pè ní mọ́sídùn nẹ́mìrọ̀ mọ́sídùn nẹ́mìrọ̀ mọ́sálásí yẹn ni ẹni tí ìjọba bá yàn ní ó kí irun àyílẹ̀ àtàlà ń sáré papọ̀ fún wọn níbẹ̀ wọn ó kí ní jamu akọ́sàbìn àyílà mọ́tà méjì àlà ń sáré mọ́tà méjì wọ́n wá kí n pọ̀ ni nígbà tí àkókò àyílà bá tó lẹ́yìn rẹ̀ ni kótóbá yìí tó gùn gan-an ni ó wáyé ìtura yẹn ó gùn oríṣiríṣi nǹkan ni ó kó sínú ló kọrọ adì ọkàn sínú àkídà ọ̀rọ̀ islam ọ̀rọ̀ iman ọ̀rọ̀ ihsan ọ̀rọ̀ muamalat ọ̀rọ̀ ahkam bí ọba ní kò sínú ìdájọ́ ni ìwà ni ẹ̀kọ́ islam ni imani ni gboríṣiríṣi nǹkan tó jẹ́ àlàyé islam lọ máa kó sínú lẹ́yìn ìgbà ní báyìí wọ́n tún kùn fún àwọn ọmọ ọ̀yá yín tán wà ní mẹ́ta wọ́n ní kí wọ́n wá bí dúró sí láti fi bẹ lọ́hùn lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ ti pásítọ̀ ayé làtó èèyàn ò ní kú bẹ́ẹ̀ títí tóorùn fi wọ̀. àfẹ́ni tó bá pẹ́ lókùn tó kàn ń pẹ́ kó tó bíbẹ̀ ọwọ́ adébẹ̀ lálẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́ bá lò sẹ́jú díẹ̀ tó kàn bẹ́ẹ̀ kọ́ sí nǹkan kan lórí ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣe wípé o wà ń bẹ̀ ní àkókò káyọ̀lá tó yàn èèyàn wà bẹ̀ sí kíkà tí ó fi di ìgbà tí òòrùn gbà yẹn lèèyàn máa lọ síbi tó ń pè ní bọ̀dẹ́lìfà níbi kẹ́yìn ó tún ti lọ kín mọ́gírìbì àti ìṣáì ní ìwọ̀n àkíkọ̀ wọ́n gbàgbé ọ̀rọ̀ tá níbi sọ́lá àtàlà ń sọ pé alhajju àròfà iṣẹ́ hajj gangan ó ní í ṣe pẹ̀lú àròfà o ẹ̀jẹ̀ bá lóun lọ mọ́kà tí ọ̀dà àràfà ó ń tọ̀wọ́ ọkọ̀ yóò yà sọ iṣẹ́ ìjọsìn rẹ̀ di umrah ni yóò sọ iṣẹ́ ìjọsìn rẹ̀ di hajj kékeré ni hajj kékeré òun lèyí tí ò ní wòkú fòdì àròfà tí ò ní nínú sọ èyí tí ò ní wòkú fòdì àròfà kò ní nínú ábí tí ò kọ́mọ ó máa sọ di hajj kékeré ni. nípa bẹ́ẹ̀ àdúrà yẹn yóò ṣe lọ́pọ̀lọpọ̀ nínú àdúrà tó lọ́lá jù gẹ́gẹ́ bó ti wá nù ọ̀rọ̀ kan tí wọ́n là níbi sallallahu alaihi wasallam ń sọ nke khairu du'a du'a yawmi arafa wa khairu ma qultu ana wan nabiyyuna min qabli àdúrà tó lóore jù òun làdúrà àjọ arọ́fà èyí tó fi ń lóore tèmi ànábì wí àtàwọn ànábì tó ṣáájú mi alayhi musallatu wassalam àwọn náà làdúrà àràfà yẹn kì í ṣe لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يو سيني أقلق هاري يو سعداء يتوقع يو وي جيماني وبرارارا يو بلا عددني. ها بلا عددني ní ó wí tí ó pọ̀ dáadáa nípa bẹ́ẹ̀ àdúrà yìí òun làwọn ẹni tó wà ní arọ́fà máa tẹnu mọ́ kí ni wàá lójú sí àwa tá a wà nílé àrífà ti sọ wípé ẹni tó bá wà ní arọ́fà èyí tó fi ń lóore jù ní ó já sí pẹ́ni tó wà lárọ̀fà ọgbà wẹ̀ ó fi lè ráyè ṣiṣẹ́ rẹ̀ yẹn dáadáa ó fi ń lóore jù nìyẹn nítorí pàǹdẹ́bí sọ̀lá àkàlà ọgbà wẹ̀ níjọ́ yẹn. Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n bí lérè yìí pé ìjà nẹ́bí sọlá sálágbáwẹ̀ ẹjọ́ àrọ̀fà káwẹ̀ mẹ́jọ́ àrọ̀fà ó ní à ó ní ànẹ́bí ọgbàwẹ̀ ní ọjọ́ àrọ̀fà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu mo sì hajj pẹ̀lú rẹ̀ ọgbàwẹ̀ níjọ́ àrọ̀fà bákan náà Umar ibn Khattab radiyallahu anhu mo ti hajj pẹ̀lú òun náà òun ní ọgbà rẹ̀ níjọ arọ́fà Usman bin Affan radiyallahu ta'ala anhu mo ti hajj pẹ̀lú òun náà òun ní ọgbà rẹ̀ níjọ arọ́fà èmi náà ní gbà rẹ̀ ń gbà arọ́fà o nítorí káwọn wà ní mọ́kí àwọn ń ṣe hajj lọ́wọ́ ń pa ẹ̀ èmi náà ní gbà rẹ̀ ń jọ arọ́fà àmọ́ sá ìdẹ̀ ní pààyàn láti ẹkùn gbàwẹ̀ mi ìdẹ̀ ní kọ̀ fún yẹn kọ́ máa gbàwẹ̀ ṣùgbọ́n kí ń dáa jù ìpàtìjá àbìgbẹ̀bí sallallahu alaihi wasallam òun ní pé ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj tó wà ní àrọ̀fá ń kọ́ máa gbàwẹ̀ láti lè fi pàṣẹ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn àtàwọn wà lé àwọn gbàwẹ̀ nínú àwọn àwẹ̀ ìtọ́jú àwẹ̀ tọ́kọ̀wẹ̀ èyí tá a máa fi ń tẹ̀lé ọlọ́run ọba sùfúnà ọ̀tá látàgbà tó ṣe pé àwẹ̀ iṣẹ́ àṣegbọ́rẹ́ ni bẹ́nu rẹ̀ sùyàmù yọmi àròfà àpáwé oríṣi lani lẹ́yìn Ramadan ẹ̀rí pa àná sọlá sọlá sọ pé màmú sọmọ Ramadan ìgbà àti bá àhò sí kàmí ṣàwáì káàní kàṣí àmì jahab iná bá gbàwé Ramadan tó wá tún fi àwẹ̀ mẹ́fà tó fi tẹ̀lé inú oṣù tó tẹ̀lé káńpé inú oṣù ṣàwáì lóṣù fẹ́ wáyẹn gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ nítorí káwẹ̀ Ramadan ó ṣe déédéé kíni o ó ṣe déédéé oṣù mẹ́wàá torí pé tó bá jẹ́ thirty days la fi gbàwẹ̀ lápẹẹrẹ níyì wọ́n fi hàn yí pé times ten láàwì abẹ́ ẹ̀yẹn ni pé oṣù kan yẹn ni oṣù mẹ́wàá nìyẹn ọjọ́ mẹ́fà yẹn náà ń kọ́ wọ́n ṣe times ten fún un náà ọjọ́ oṣù méjì ajá sí pé bí ọdún kan lè fi gbàwẹ̀ yẹn nínú àwọn àwẹ̀ tàkàwù tó wá wà àwọn ni ká gbá àwẹ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù tó ṣíjà tá a kọjú ìgbà tó wọn ẹ̀kọ́ síta wáyé ọlọ́run bá kojú ọba wa láyé o ó sì àwọn ìjọsìn tó wà nínú rẹ̀ nírọ̀rùn fún wa ẹ̀rí àwẹ̀ ń bẹ láti bẹ̀rẹ̀ ọjọ́ yẹn títí ó fi di yawma Arafa ó sì wà nù hadithi Hunayna ọjọ́ Arafa yẹn ọ̀bùn kìkẹ́ wọn ni wọ́n fi ànẹ́bí léèrè sallallahu alaihi wasallam an siyami nípa àwọn ẹjọ́ àràfá ọdún ìdíṣẹ́ ọlọ́run ọba sọlá àlùfọlá ń sọ náà ní pé àtẹ́síbú ìyín ní àgbéyẹlé lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ bá gbàwẹ̀ níjọ́ àràfá ní yorùbá fẹ́rọ àsìkánẹ̀kàlẹ́tì kọ́bílá ọ̀lẹ́tì ìdọ̀gbà. mò ń ní àgbéyẹlé lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé àwẹ̀ tí ẹ gbà ní ọjọ́ àràfá ọlọ́run ọba tó lò ní sábàbí fún yẹn àṣẹṣìbò alọ́lọ́ ńlá bíi ilé ẹ̀sọ́ sọ́dọ̀ ọlọ́run ìdí àwọn gbàwẹ̀ níjọ arọ́fà yẹn ìyó kẹsìrọ sọ́dọ̀ lẹ́tì kọ́gbá ọjà sí pé yẹn orí àforíjì ẹ̀sìn ọdún tó ti lọ tí yẹn ti ṣẹ̀ ọ̀lẹ́tì ìbàdà àti tọdún ní ìpín yẹn wà bẹ́ẹ̀ ìgbìyànjú pé àwa tá a wà nílé ojúṣe tiwa òun ní káwo ní àwẹ̀ bàbá ń sọ nípa àwẹ̀ kò sí àtọ̀ láàrin àwẹ̀ bá a ṣe máa ń gbà nù rọ̀mọ̀tán náà ni bẹ́lẹ̀ bá a ṣe máa ń jẹ́ sáárì àti bá a ṣe máa ń sinú èèyàn kàn ní àníyàn àtọwọ́ ọ̀hún lórí rẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlákóso ọ̀run fẹ́nìkan tán wá láti lè ṣe bẹ́ẹ̀ ó sì gbà á lẹ́sìn fún wa. bákan náà nínú àwọn àjùlọ láti bẹ fún ọjọ́ káwé èèyàn yọmọ àárọ̀fà láti lè pe ọjọ́ yẹn ọjọ́ tó pàtàkì gbáà ni. ó wà ní àkọọ́lẹ̀ yìí pé ọjọ́ àárọ̀fà yẹn òun náà ni ọjọ́ tọ́lọ́run gbà lùkáwà ni ó gbà lùkà wà ní lọ́wọ́ Adam aleyhi salatu wasalam ní ọjọ́ arọ́fà ó mú gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ jáde ọlọ́run wá gbà lùkà ní lọ́wọ́ ọ̀gá alásùbẹ̀rọ̀ bìkù sẹ́mi kẹ́ máa sìn sẹ́mi kẹ́lẹ́ dà yín sí bàbá yín ni ọlù bàlà ìwọ̀n dáhùn fẹ́ à ah, àgbà bí ẹ̀kọ́ ọlọ́run ọba lọ dá wà ọ ọba dẹ́dà ni sọ́mà di ìjọ́gbìn dàlùkẹ́yà mọ̀kẹ́ má pé ẹ̀yin ọmọ ó nípa bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn ẹ̀ tọ́ga ọlọ́run kí ó fi ìṣọ́ rẹ̀ sọ wa ìṣọ́ àárọ̀fà eléyìí tí a ń retí ọlọ́run kò jẹ́ kí ó bá wa láyé ó dẹ̀ ṣe ìjọsìn rẹ̀ yìí tí àwọn olókèrè kò ṣe nírọ̀rùn fún wa wọ́n gbàgbé pé ìjọ àárọ̀fà yìí òun náà jẹ́ kan lára àwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ àárọ̀fà yìí ọjọ́ kan lára àwọn ọjọ́ mẹ́wàá èyí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ti fi wọn náà búra pé wọ́n lọ yálì ash òru mẹ́wàá ọjọ́ mẹ́wàá tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ti fi búra àárọ̀fà náà jẹ́ kan náà èyí tó ṣe wípé afẹ́ká ti sí olóore ń bẹ̀ nítorí ọ̀rọ̀ tá a níbi sallallahu ń sọ wípé kò síjọ́ kan láyé yìí tọ́já sí wípé al-amalu salih ahabbu ilallahi subhanahu wa ta'ala min hadhihi al-ijab. iṣẹ́ rere ọ̀sán tuntun láyé tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ ṣe olóore tó ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zọlhíjà tá à ń retí tó ṣe kọ́kàn nínú ẹ̀ náà ní yawm Arafah wa. ká má gbàgbé kí wọ́n tún bá ìdílé sallallahu alaihi wasallam pé wọ̀lálì jihadu fi sabilillah kí ẹ̀ bá tó wá jagun sójú ọ̀nà ọlọ́run kan ṣé kò tún bá ṣe dáadáa kí ẹ̀ bá ṣe láwọn ọjọ́ yòókì sí ọlọ́run níbi ẹ̀ ní wọ̀lálì jihadu fi sabilillah kódà kí ẹ̀ jagun sójú ọ̀nà ọlọ́run ọba kan bá ṣe dáadáa kí ẹ̀ bá ṣe tó mẹ́wàá yìí illa rajulun kharaja bi malihi wa nafsihi wa lam yarji bi shay' àyàfẹ́ tó bá gbówó àtẹ̀mí ẹ̀ bóde ọ̀hárí nǹkan kan mú bọ̀ mọ́ owó lọ ẹ̀mí lọ nígbà yẹn lèyẹn tó ṣiṣẹ́ dáadáa tó bá iṣẹ́ rere tí yẹn sí nínú ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ rẹ̀ hijab yìí ìdágbà pípẹ́ ọjọ́ àrọ́fà wà bẹ́ẹ̀ ìjà sí dáadáa fáwọn èèyàn irú àwẹ̀ yẹn náà ní kó burú ìyẹn lè sin àwọn èèyàn lẹ́nu jọ́ni ọlọ́wọ́ bá rí pé èèyàn fẹ́ máa wá ohun tí ó jẹ́ káàkiri ọmọ bí ó sì ń jẹ bóyá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ àbí ládùúgbò àbáwọn ẹni tí wọ́n mọ̀ rí kan wọ́n bá ti di pé yàn jẹun lóru yọ jẹun rọ̀lẹ́ ó lè má fẹ́ rọrùn inú dáadáa lòun náà wá ṣe dáadáa sí mọ̀lẹ́bí ṣe dáadáa sáràdúgbò ìjọba sóǹbí àtúnṣe dúkùn ti bẹ láàrin wa ìṣe sọ́dà kan ó ti gbàwẹ̀ kéèyàn tó fi sọ́dà kan kún ká má gbàgbé nù nǹkan tí máa ń jẹ́ káwé lóòrìn púpọ̀ jù ìdí kí ara àtúkùn òbúrò yẹn lè mú pé afẹ́sẹ́ aláwẹ̀ lẹ́nu bí bọ́ọ̀lù nìkan ìtọ̀ arọ́fà yẹn ìtọ̀ gbogbo ẹni tẹ́ gbà yọ yá ìtọ̀ arọ́fà yẹn wá sínú lọ́dọ̀ mi nítorí pé ọjọ́ yẹn náà wà ní àwọn ọjọ́ mẹ́wàá tó pé sí olórí ọlọ́run tó tẹ̀ sí ju lọ́dọ̀ rẹ̀ subhanahu wa ta'ala ìjà àjọmọlẹ́bí pọ̀ káwọn èèyàn mọ́ra ká ṣàtúnṣe dúnkùn tó jẹ́ láàrin wa káwọn èèyàn láṣẹ dáadáa ká kọ́ fáwọn èèyàn ká kọ́ ní adíkèrò wọ́n gbàgbé láti gbàdé tó lè hijab tó ti di one wọn lọ́yẹ̀ ká ti bẹ̀rẹ̀ dúkìrò òun náà ń pè ní dúkìrò mọ́tìlákì ìbẹ̀rẹ̀ rẹ̀ yẹn gbólóhùn la ilaha la ilaha illallah wahdahu la sharika lah gbígbóná allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahil hamd yíò ní gbèdéke wọ́n máa ṣe lọ tó wá padà di àṣùbà ọjọ́ arọ́fà yẹn nígbà yẹn látó fẹ́ wàá tẹnu mọ́ gbólóhùn la ilaha illallah ẹ̀yọ́ bọ̀bọ̀ sẹ́yìn rùn láti wàá máa ṣe lẹ́yìn rùn nìyẹn tí kì í di ìrọ̀lẹ́ ọdún kẹrin ọdún. eléyìí òun lójúṣe àwa ta nílé ojúṣe wa aláwẹ̀ nígbà ṣùgbọ́n àjọ arọ́pà yẹn abẹ́rẹ́ gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd ọjọ́ kẹrin ọdún ìdí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala eléyìí tí a sọ fún wa yìí àtẹ̀mí àtàwọn àtàgbọ́ wa ọlọ́run kò fi kó ṣe wá ní àǹfààní tó sì gbé sí inú sọ̀tẹ́ dáadáa fún wa àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa ọlọ́run tó bá ní kéyìn ọlọ́run kò fi ẹ̀mí wálẹ̀ àtúnṣe àti àlàáfíà gbogbo ẹni kò fi jíǹkì wa kí á lé ọdún iléyà tí a kò ní ìfowópamọ́ ẹ̀kọ́ gbígbà wáyé ìjà ṣe pẹ̀lú ẹ̀mí ìgbádùn àti ẹ̀mí àlàáfíà àti ọ̀rọ̀ àti gbọ́nà. alhamdulillah rabbil alamin agbọ́dọ̀ ọlọ́run á kí àwọn àfà wa a kú ohun látàárọ̀ a kú tẹ́ dáwà kú jẹ́ àìsí ìzákùnmọ́ lọ́wọ́ khayran jazaa fid dunya wala